على الله نحمده تعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونستهديه على الصراط المستقيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله وهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد ورسول عند الأمانة وبلغ الرسالة ونصح للأمة وزجرة اللهم فصل وسلم وبارك وارحم على هذا النبي الكريم عن المصطفى المبعوث رحمة للعالمين عزيز علينا عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مقيم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير mu suratu ghafir nana idan sura yin gbaciyo sura yin gbafayo ebe na ibera iga fabeyi ama gwagwatana igatana karatu ya tun wake ba finin sura nan sai ga ya ta zabe biyu daga faciwar nan amma karatun ya turo kun da zana ya tiyo ilaga a gama wa wuce da sokwe wadda dai wuce wata zana wuke ya umarke waya sokota zaugato ya zami dana wato mai ya nínú bẹ́ẹ̀ wọn náà bá ojúre láti gọ́ ìdí ayà náà sura da cuta ku babu wanda sai ce gaga wa mani ya taƙi la'aha أعوذ بالله man yattakillah mi ga ga aji wace laji mi ga ga lugwa wace la lugwa man yattakillah yaj'al lahu makaraja yana kawai tun nan ilona yana kawai gango lotun bana mi ga ulakiya mu ajiba so ko na ya gidi na ومن يتوكل على الله فهو سقنا نويا كدانا حسبه سقوا كنتي أتغم لأنه جانسون ذاكنا وكم وكم Nga aga láàzà zún àgọ́ òzù kábọ̀ wọ̀wọ́ wọn. Ẹ̀zà mọ́dáná àgáwòdó sún òbí wí. wa maboka wadda banjira ta ide suna tuwotu na muka agwaji a o a ti ba? e suna tuwotu na etu nci ga agwaji awa wayo to sokwa annabi musa bi annabi aru na etutu annabi musa babe sokwe ga waje anni wazira waje anni

na láàrin ìwé àkùránù nìkan láti ọkọ̀ wọ́nà ìgbà tí ó ń da àwọn olúwa lẹ́yìn tó yá ẹ̀kí ẹ̀nà ìdúrótà púpọ̀ náà jẹ́ ìdúrótà púpọ̀ nǹkan ìlú ìbò àgbẹ̀lẹ̀ musa láti tí ó bá sọ̀kọ́ nǹkan àhà ẹ̀jẹ̀ kùránù nìkan sùnmi nínú ẹ̀nà ìsúnmi lẹ́bí nínú wọ́n yẹ kí wọ́n àdáṣe wá mi dé sínú ojú mi ní èèyàn wúyà wọn àjà kúlẹ̀ wọn ká àwọ̀. sọ̀kọ́ kàkà hàn tòwó tó yẹ kí wọ́n náà jà á fa ẹgbẹ́ mi sáàtò ẹ̀tọ́ ẹgbẹ́ èlò e èdè láyẹ̀ wé mi àrà yẹnu

to kayan na wewa na gaba ya da ya zi waya da ya gaya wayo wa gaji shi ke ta maga wa za ta ba ba na na ci to wa yau gona walau da annabi musa wa ẹgbẹ gari kani na lebe to anan ma wuna na annabi musa gauna sun gauna nga yi labarin doci mene fata da iko ya fir'auna mai kiciyawa yana zaɓi nisan guwaji kuma ya yi dana bajin na ya yi ci wajen na wajen yi fata da ɓarin jami'a da ni faruwa na karshe na wai bebe ya gato mai yi guya tun ne bani a sajin da wuyi na huna nina gawa hukwa widu amuri ila yana da mai agana na gani yana mai gakwa ji na eji amma mai lamari ti kpata wa gwa ebo na la da etu na tu sabi haru na etu na gwa amma ya ke tun la twa ẹ madagascar yàwó náà kan ina layi lu ba ga na nabi musa eh rajulun mu'minun min ali fir'auna wala mai ulu ga da gwazibo eh kwayan allah ke lagun wanda jin ala yi baya ko yana kwadi wi fata makaru da wani gaji na umar jiya na so kwara jinin mominun na so a to na makwari na jiya na biyu na yana kwana ajiye fiya wọn fata ki fata su wula zabi da dabo ya punishment na fa ya rajulun mominun na na so kun gwagwabo wula jewo faso ẹ̀tàn oúnjẹ láyé lókàtí àmọ́ ẹ̀bẹ́ túmọ̀ náà tiwọn náà. annabi ga nan lo tita sama hutuwa ba nan nga ala firawuna ta zauya wuwi ala wuwi mufe cale a fe jan zaba laji a fe jan zaba lozi kuke yi nasi ƙura'an annarun yi ƙura'duna alaiha elewa nínú ọ̀nà wọ́n ti dóòlì ro èyí lámì fún one by one àríkí bí ìtumà náà kàtún ìyà náà kí yínà nánà sọkọ́kọ́ àlìkí àmì gágbé àzàbájì ńlá àjìdèlóòzì ìdí àtẹ̀kẹ̀ fíbọ́gẹ́ǹtì gbẹgbẹ́ náà oúnjẹ kátákànyà wàtò oúnjẹ káyébà àti kámi kàzán aláfa kámi kàzán سقما وإذ يتحاجون في النار وإذ يتحاجون في النار man da na waga tetuna ija abuga wa tewo da na wani cin ciki ya fi tunai tun su tula biya wanda yin don da ake yawo biya wasu ma da yin don da wani winiya a cikin zandon da na waye feti kin na na wani da na wani cin ciki ya kafi na su su ebe na wasu ga kawo bana yoga de agalo pata na agao ya dayolo bana yoga de adashi pata na agao ya dayoshi amanga ke kadeji na wajinje pamuna susudega ga kamibago kaye meja abu pata na ga ye kasidulu na wana viwe ka we katutu Okay, the light, Lord, ájíkà tí yẹ arúgbó gẹ́lẹ̀ bá mú nínú ẹ̀pẹ́ bá ẹbá máa nà yí pé ẹgẹ́ ẹ̀pẹ́ ǹdá ǹdá máa nà yí pé wọ́n tí bára wọ́n ẹ̀pẹ́ wọ́n tí yàn wọ́n tí yíó máa zàn án àmá bíbò ẹ̀yọ́ wọ́n tọ́ ẹ̀lẹ́kẹ́ ẹ̀nì làbútí mọ́tì ẹ̀pá ẹ̀dẹ̀ nanu sakoyin na na aisha arabiyar lawana a tsohon zo na ti ebe tsohon jilogi na inda ji ba jebu wunde towa fi yan umura jan wunde ta ayyun yan umura jan har lokacin tsohon ji agada a yi tafa guta ta yanzu da hajji wallan bai kala kuma hajjan gan esun don da ne loyin hajji na wa ga dabo fe lu bai ka ta a ga to ka kuna ji to afale fa ga no e ga ne de ne dada wa yan don da ya ji gumi bai a ga ne kiula da jana a shir ji da je ba makka da madina ku ce ya ji ci iga ga wuce hawa gashi iga wa iga ga yebo yewa e da da bana wa pena bí wà pé o ètò náà jí wọn náà kí o bá pé wọn ètò náà gbọ́ wọlé náà ẹbẹ́ ìjìyàn yìí mímọ ìjìyàn yìí láti ẹ̀fẹ́ wá àgbẹ̀rẹ̀ tó kú síra. wà láti ẹ̀fẹ́ wá àgbẹ̀rẹ̀ tó kú síra. wòlẹ́ ń kaná káwọn ìwọ̀gá yìí mú káwọn ìjí wọ̀yọ̀ káwọn ìbára wọ̀yọ̀ adé náà àrújú ìyàwó ìfọ́nẹ́ wọ́n yé jìnà ìgàkẹ̀ lókèkì ya ọmọgbọ́n àkẹwà ya nínú sanna fẹ́ tígi òfẹ́ tígi arọ́sùlùgá tí bẹ́lá jí bẹ́lẹ̀ ìrọ̀lẹ́ ma ní ẹ̀bẹ̀jẹ̀ wọ́n máa ń gẹ́gẹ́ ń gbẹ̀yọ́ yìí sáyé mọ́kà ìsáwọ́ yọ náà wà ké gẹ́mẹ̀ ìlú mẹ́tìrínà ní ọ̀gá na ndọ́ndọ̀ na ẹgbẹ́ ní bá ń bẹ̀ wọ́n ẹ̀yìn jẹ́ bàjẹ́ ló mẹ́tìrínà bẹ́ẹ̀ tún ládàá gúbẹ̀ àìsẹ́ tó bí ń tà bí bàkàrẹ̀ mẹ́yìn jẹ́ bàjẹ́ ló mẹ́tìrínà bẹ́ẹ̀ tún ládàá gú kí ti sọ́dọ̀ ọ̀nà bẹ̀ ǹgáwùngá yìí wọ́n yọ. ẹ̀dàjá múra jí ní aji kawai yi mi dẹjá ga an Ndị ya ya kiran eh ga kiran kiran idan umura la ga da ọ wala ni ga to to sayo amma da aga ga won yun de mu ci ke be je haji kan kendo haji mu eji na wee kida na abịa ọjọ elela ga mmebe miga eke ete ba ebe aga m eji kio ebe aga m eju akalila anyị ya mechi andọ ndọ emani ka na ji ime adọ zagbo anụ adatụ imi ji zane je ya ji daga bwana ada sun gishi zane ji nanu saji be wana ada sun nanu saji amma ni gato babu mala abdurrahman ya ji wa undu da ta ni'imu be wani adola nuwa fubaga wala rami wala ya umura wada ojarami wada wala kabo mauteje wala da sofa be maru da walakin ọmọ òkè omi otu ìbàtọ̀ ààyèbà abọ́ nná ìṣe wọn zama madina mgba annabi na owó yìí ìlàjì ní ẹ̀tọ́ ìṣe ìṣe na ụzọ wọn ìpìà èsùsọ ụzọ wọn ìpìà yìí ní annabi wèé oní ìlàjì mú wèé oní bá mbẹ báàgì nné zùmọ́ báàgì nná báàgì ndóndó a lágbòkò fáwọn náà àwọn lájì aráàmù yẹ kí báàgì ndóndó. ummu'atu maso ga su gawa bayan zai bagin da ci ko auka haka kan wanda ci mu ya da ci ayi wo be gan wa ake ne lai da ka tunan da ga e wa yi ma'ana wasu ko ga kende ye gɛrɛ nana ne ti ka min na e ji na yi ye ta haa ju na fi naari a te gbɔ min bɛ do je ne ja na ma a to a fa o na ne ji gbɔ kaa na ke yi la ji ji na ke baara ji ne ti gbɔ ta wɔn ti yɔ na kɔ ye fulu a fɛ gan ne lɛ ne ne pɛ pɛ ti yi bɛ wo de ti yi bɛ muli ti di ti yi ne ji kaa ne la ti الرأس أوتنا والقاد نجمة أشاتيشي أي جادي في من ميبو بالتنان وقال بعضهم نتي يا فيجن أتوى فاوتنا أتيجن والذين استكبروا بالأنجي بكتاني وكلهم مستكبرون عن عبادة الله تزانا بكتاني tozegbo na manga babo awon ciki soko ta kata zanu ta soko ga wani ẹba ọ̀gá wọn ní ibi ìdá ọ̀gá wọn àlùlá ẹba ọ̀gá wọn ní ibi ìdá ọ̀gá wọn láàjá ẹba àwọn tí fi ogun da káàkiri àwọn tí ogun bá

eh amma da tumba ne zo na kan ta ga kiya da bagai ne ya tumi da ya ya wala inna kunna lakum taba'an azaban nan alaya ga dainin na dana ye alamitu ye mutinji ye ebaji ye ndaji ye manji ye ga alamitu إنا لكم تبع دعوتمونا إلى الضلال يجيبي دائما التويس بعض أناقش قال أنتم مغنون أننا نسيبا ابنا يجينا ندنا جهنم ودانا يا قبل سوكوه ńlálà jùlọ etí kó òkú olúkú yà á àjẹ́ àzábá tí kó òkú bá lọ eṣí woman wò láì jírí bẹ̀rẹ̀ ní ológun yà á ajá àzába dẹ̀gẹ̀dẹ̀ jírí lónìí ló bà tí sí bà tí. níjẹ wáyé dáwọn náà níjẹ wáyé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ níjẹ wáyé dáwọn náà ejijẹ baraje na ai waye da mgbe ya da emetukwa ya iwu ebe atụkọ daga laji da magaribu agaja zama mu daga magaribu da ishanin da su ba ta zama ya gabe tuku ya taru ya iwu kala lazina sakbaru Ajiro, tare ji yi na. ẹbájì ìgbájì méjì ìnàkúnlùm fi a tọ́ a tọ́ e e e a ààrẹ tòyí tòyí mọ́ tọ́ a tọ́ a tọ́ bá náà mi tún ìmẹ́ ti gbẹ̀ ọ́nà tọ́ ìní náà mi tún bá ti gbẹ̀ ọ́nà tọ́ ìní náà mi tún ìdá ti gbẹ̀ ọ́nà tọ́ bára náà mi tún wọ́n ti gbẹ̀ ọ́nà àti gbẹ̀ ọ́ tọ́ ìdí mọ̀kántà náà mi tún máa mẹ́ ti kí bọ́lọ́ إنا كل فيها إن الله قد حكم بيننا بين العباد اللغة وغن yana tafiya ji na guji dana yan da ma guji mai nuji dana biya yan wo yan wu yan wa yan ya ga yan bawo umma wa zo tan kai ya na ko kya da wusu ko an ga ga wala kun babawa adùn amangole, ngole ade to lokaci na wa da bo kanga shawara Nanso, so na da kewa da yau nana to bubo ji waya wani uda ina kenan kina pati shawara da bobiya a sake da yi ka ja zo to na kauso na na ba ki ji wai la za su faji jana na kashi na ika make fi mi uku ga ika make fi mi son bona ga ta na kana na ko ke ga wai da wai da ni yandon da da ba na wa kana kin wai yau aga yi na yi na ya umar ndị ta yi ni ba kun ga abu fifty years yara ta na don dube ji a fifty ni wacu bai ati wacu inna kada a kama da sokwa ina wa gana gani eti uji na ji uji na anaji ugaja ma ji na alijanna ni ugaya au ama ga ya pia ni anaji ugaja ma jana ana na uga ugaya au ya ku ti won e ga ga ga waji wayo agabu na da bai gomina wakala lazi wakala lazi na tinari da da shi kida ya annaba ادعوا ربكم yana ga yawo dano yana ajali na wuce yana jina yana ajali na yau yana yana ajali na ai za su majawa mai za su ciji a ga kada a kaman lawu bai na laibadi a cigon eh sakwa kunci wujani alidan na ga ukasa kuma shalu a ma ga dani ɗayan e, na ga ukasa shalu a ma nga le ga na ja ji wa la ba jo no ana ji fe wa no ade no do ji wa ya da no ko aga ye je da na ne je no ja na ma da kwa mo nga ma da tu da sana sa tu ne lu tu wa nga da na lawo ya shi ne to ai wona la ya shi shi na ja na ma wona ah ai ya kenan alẹ́ yá ní ti lànàjẹ́ ayá kéná ajẹ́ ń yà wá ẹgbọ́n náà sọ́tì àti tàtà wà náà tó lànàjẹ́ ilé náà bọ̀ á náà tó á náà wá bùbù bí ayé náà bá tá a gà ayé jẹ dẹ́mọ̀ láì kánẹ́jẹ́ láì dẹ́nẹ́jẹ́ anámọ̀ náà á ti rọ sọ́kọ́ gáà lẹ́bí náà fi fi náà wọ́n ká àwọn á. ebe odega ndị ga-achị ji ọma zai ga iwa da yau a fewa le haza na ci ji annama zane gaji na ji annama na zane laita na ji annama na zane lama na ji annama da gona a ga ugalugu tama amma ji sauki a zandan doma zane ga fokuna e e e a funa ga pai a funa ga pai ta yi udumu rabbakum tafai an na anna ma uya 24 hours alaifade inye so nga eji benci nye na kenda eboro ake funawa kanana kenda wa ji ume shibole na uchi ujini aga ga yawmu daga lailun wa na abin nan awa gogu bayan gidi nga famba da awa gogu bayan shi bezo a ta agaga yawmu a gaye wa awa shi be na zanamo a ga ja sauki awa shi be na ji ba na gaggada nan a fiye kwa ba zau ẹ̀yà kúùtù àti ìfọ́bàrọ̀ ẹ̀yà kúùtù náà ẹ̀yà kúùtù ẹ̀yà ṣiṣẹ́ náà kú ó di twenty four hours ní ìyá mọ́nàtí gẹ́tò daga náà ga yau munna a mada yau mun alkiyami bọ́ náà yẹ́ ìjẹ́ náà àmì alámẹ́jà námàdọ́gbọ́ náà yí ẹ̀rẹ̀ṣìbí ní ẹ̀rẹ̀ṣìbúkí ni. ní ní kendo ana wa ala ga yi sura ndo chona nga alaiha tis'ata ashar ene jahannama na malaika yi ni aga ilaye jahannama ma wunde tani enene gẹ́gẹ́ wọ́n àwọn agádà wọ́n ń yìn gùdá náà wunde tani yẹn láwàsú ṣe dìyẹn náà wunde tani kúùsù ṣiṣẹ́ dáwọ́ zani ní ndọ́ndọ̀ màláíkà kúùsù màláíkà ṣiṣẹ́ dáwọ́ àgálàbọ̀sù zani ní jahannama wọ́n zamin na mai busu shi suna buwo amma ja na ma fe nan wa fe ni tutu ga da ne ji pata bani ko ibo na so ga la mu fi a wala ya ya na ba ya ji kai ne je ko za na mu cha ji na be ne na ngba wa rayuwa da ji me amma so ko fi ha wala la inan na ga obi wabi salla sannan ga ji hajjan ga tuwo ga ga na ko ne wai na yi ganin an ga ga an salla ji ka waje salla wo ga zuyo jiji na ma ji salla na wo o ji sokon wa sokon wa alẹ́jà àbàlẹ̀ nẹ́bẹ̀ẹ́dọ̀ yìí náà sọ̀kọ́ gan wọ́kálà lẹ́jìnà fi na rí zanẹ́jì pé nẹ́jà annama ọ̀nà àgàn na hádọ̀ nẹ́tìjà annama malaika na ilaida na nẹ́jà annama ní àgá òtùkú rabakun èyí tó ẹ̀kí ẹ̀yà yi máa ní sàlúù lana ẹ̀bàwò yà yi ya kùn umaye ki umaye do umake ga iye ibadu mukuramu pautu ya fweni min alazabi ya azaba qalu malaika ne pane jahannama naga awala mutatikum ko awalam takun ta'atikum rusulukum bil bayyinati atare te duduye meya ya islamic oil bua eduna ofesha na ga iwu ja na ga ji ozu yi na wee kele ozi na ụdọ mini na ga ji wọnụ makanta na wee lo asini bela ji na ko ala mi mbe jima yi na wujja wee laya mini wee ọ asa ofe lo makanta asini bela ji ya asha ofe lo makanta ala mi mbe jima ashe wa malama wako ƙura'anu fitimar ka zuba ashe sazin yi ma wafe lo markazu tafizil ƙura'ani likerimiya da shigo da yara agagan na awalam takum ta'atikum rusulukum bil bayyinati ega na gwanu satafiya da ugaye wa gome nan ala da na ila satafiya ba wannan kalu agbomia sokwanu bu yiyi ma sọkwanu bu yiye ma eti minezi agbomia aga ee kalu bala ee malaika ite aga aga agato fadawu ebe yiwu wama du'a wuli na. ìlọ́tí dọ̀lá naza yẹnà zànà gbé na ìwà na wọ́n àti na zànà wúlẹ̀ yà náà wọ́n yìí náà wọ́n àti náà wọ́n ìwúsí wúyẹ́ wọn yẹnà wọ́n ìwà dáná àlá ẹ̀wọ̀n tí wọ́n ìwọ́ aláwọ̀ ẹ̀wọ̀ àzọ yẹn na jẹ́ anamọ̀ kó tó àwọ̀ wùsọ̀ à zàndọ̀ndọ̀ náà gà wọ́n أما والله 24 hours فين نزا جنن جهنم مالك يا مينا جدنا في قرآن غنا إن يوما عند ربك وإن يوما عند ربك فأنت مما تعبد فين gbẹ̀wú tí gbẹ̀wú ní ẹ̀lì kí ẹ̀lì wọ́n á yìí dé ìdébè ẹ̀yà fúùtì ẹ̀yà ṣìṣẹ́ ìdàgbò yán sọ́dọ̀rẹ́ sọ̀kọ́gà àdúdú dánẹ́jà náà àwà ṣìgbẹ̀wú ní iná wọ́n á lé ẹ̀nẹ́jà náà ẹ̀yà fúùtì ẹ̀yà ṣìṣẹ́ ìdàgbò ní ó pẹ́ fún náà àti ẹ̀nẹ́dá wọn á gẹ́gẹ́ náà ebe na ekaminu ga ti ya na agara wọn wọn ma debe ne mmiri nya wọn abịa ti ya agan na aga aga kanu na jeji keti na ka aga waya wuce ati ya abu wace jiba na kunye na bua eza ebe a ebe na eme ya gada na sọkwọlu bụ ụdị zandọndọ na dagbo na ma zandọndọ na enye za na dagbo chidambo na sọkwọlu bụ ụdị ụma zandọndọ na enye za na dagbo na ụmụdali chiyami bụ anyị na sọkwọlu bụ ụdị ụma mangala inna ahlan nari wale gimi na shi ya dauna azinata jahannama a fiye yi zame la'ida na jahannama na

wuja ga wato a ta ga yana na wana yi a ga ga wuce sun ja sun ko kuma sajibu mala'ika wuce da to kima yi wo kan ga na yana ga faso juna mala'ika ta ga ga ga alam takun ta'tikum rusulukum bil bayyinati qalu kalubala kánú fàdáwù wọ́n máa dùn àwọn olùkẹ́fìrí náà ilẹ̀ fi tọ̀lá àti àdábáyá general general na inú sámàlá ìkàjì bẹ̀rẹ̀ ní ọ̀nà máa líkù dáwọn àfẹ́ yíò fọ́láta jí bóhùn mìkìdáàrù àrbẹ̀yìn na àmà ẹ̀yà nílé ẹ̀ṣìbà kàtẹ́ yìí máa líkù ẹgbẹ́ ọgá inú sálà nílé yìí ego ọga inu sada nnejo ego ọga inu sada ihe yi na ne ye onye ogebe sokoyi eni ne agutu 40 years ma ni kwa jaga aga yuzibu ibu ye woso ete gamise yiniyo ya na man ya yin zati an gaga nun wadana yanki ci tutoto a igunga alatoni tutu na webi na udana ati ebe aga tutu na oge wuso ti ona ye kwani ana egboro anyị na na anyị wuso na ka una ba ajeli na wee lega nga aje nga akwụkwa chi igbo na nga akwụkwa azaba ona nga punishment ona agaghị laza ele e, aza agbabe na nyanwụ chiche ọ na-atụ malaika maliku ta gaga inna kuma ki zuna yati mo fi daunan nini e yiwo wa be jaga esusu yati mo fi daunan aga suratu zukhruf aya 77 e gana malaika jana na wani a ku kyawa e jiminin jiga a ta yi tuna jana a ta yi soko a ta yi soko a ta yi soko ba mutu ya ce a gaza taksawu fi ha suratul mu'minun wala tukallimuni yami yaba ai gaggaga da nima ticket. Ama yo ye ene meji. Jenge le o tun inje ti dana. Ya ti ga tu di an nama o. A ti pa ni ni ndo ni ndi azabe. Kendo yi onu o yi ka ana. Ya ti ga ba ni adama ti azabe an Agaga na. Agaga yenda swa. Agaga madan. Agaga nuwa. Agaga nuwa. ena iwu ikai ena ma fi pu eji mafi na obe na wona gana na fata na kaci gbogbo na adama mavula ebe tsalla na ga su ade na bode ne ga dane na wuga ne ga tsalla ba na a ci ba annabi ga ina awwala ma yuhasabu bi la abdu yawm al as-salah waga tuje mpakiyama wode iborwa wode zuma ala yendo ya ukamba wotege bagijigwa lobwa bagimategereza gijigwa pibwa egile neye namalegiye egile ndaye ndamalegiye amaza inji mima waya inji ine samima inji ni ijiwa inji ine uja sokoma agenda tata katika Qur'an yau ma layin fawo ma lo la banu na ko ila mana atalla bi kalbi إن أول ما يحسب به العبد يوم القيامة الصلاة الصلاة Adéjì Abdullahi Abbas gan, kààfi ilé àdíṣin nana, àdáadé ìràbájí ń lọ sí, a fi yẹ́ Ramadan wọ̀nyí láàáfíẹ́. umeida haji welaka aba makeje umeji sadaka umeiwa zakka amma wayan ji sallah ne abdullahi ibn abbas ga ne daga gimi nungo kodo wo ko teji sallah na waji kalli na mayu na waji na waji ni in ya sha ne daga man sami'a nida'a falam ya ji buko man sami a nida'a falam ya ati fala salata lahu illa min azur ni ba ni sun ci da zandon da na wani a zobe ji sallah na falam ya ati ba giyo iza giyo umaga bi sallah wuce a ga sallah wuce kawo ga daji wuce sau ga ya so na anjin gaman mala umaru ga suwa wajen su a ga wajen abin su kudu bebe man sami annida zannan da gawoyi falam ya jibu mai ya fakadi ga fala annu dan na su gambo mi soma ma za su gambo kama ga bai sallaji agwa wajen suna gan ayewa ba eba na kunke yayi mina wani mi yi na ayu eba mai kanwu biya a mai zafuta ko zafuni wannan soyi wajen mutum nan soyi wannan tashi wannan zumayi àti bẹ́ẹ̀ ní nínú àbọ̀nà bí àná ẹ̀yìn ìdìbò lájíjọ ojú ká ṣètò ṣètò ọtí wọn tànàmọ́dá ká ìtúnára àlàyé wọn wòlíyẹ̀wẹ̀ wòlíyẹ̀wẹ̀ ẹ̀dàjì pátá sájà alẹ́ àdá kátá wọn bẹ́ẹ̀ bí à wọ́n na zila zikashi soka kamili wo subhanahu wa ta'ala ga aga wo ma be na yi wo ga wo be ojina ka wo ga be dabe wo be a e ti sala ejile ito me tiye e ile ba wo ti shigu a lokaci ina so ko jiya ila na aga aga yin e yiwo e na kenan asatun gan etu sokwa ama agetun ye gan etun sokwa ama aso etun wa gan etun sokwa agabaje adi sallam wa kaw ga na ye kaw ga ye raji bi bo wa adi sallam ama asoko gan mi tege ye wa latu mi tege ye wa titia ye ba jiji zandan e da na mini yabo ye mi uga be wa ga wada bi sallah masallaci ona uga kauma amma ne ga ya da wannan ga katata kwaji khairul lahunna alkhairi na dabo ya na uga alkhairi ne masallaci aji kambara e ba da ga lo jima na mo ga to suko wa jimma ni odi jumu ayo jimma ìdílé kíjì àwọn ọmọ arábọ̀ títí sọ alábẹ̀mẹ̀ ọ̀gẹ̀ kéènà máa nà máa wùtí kọ́ mẹ́sọ́ ni ǹgá àdé kẹ́ndọ̀ adé èjì dáná wùtí dábà rọ̀sùlù sallallahu alayhi wa sallam bíbò madina bíbò danakíṣibò masallaci ǹgá yà rọ̀sùlù sallallahu alayhi wa sallam sálẹ̀ bá mi ìdí ké bá mi wé ní orí mọ́ mi wá lọ́nà àjí sálọ kọ́kọ́ mọ̀ ọmọ èdè àyíwò láwọ̀ àná àmà àjí sí atábẹ́ ìbọnú lẹ́tọ̀ buhari anamíga ọkọ̀ mẹ́ bá mu yẹ́n mi sọ̀kọ́ látọ́ ayé ṣíṣì yàtọ̀ níjẹ́ ẹni sálà mọ́sálà ẹ̀kẹ́ ọ̀nà àmà àwọn àlùbá mi lẹ́yìn kó ń wúwe náà làhẹ́rì náà dẹ́gbọ́n náà wọ́n kẹ́ mọ́sálà ẹ̀kí mi bá a bọ́ nínú alakairi na dabo na uga sallah jike ba da mi na ukan eya eh, ja nígbà mi láyé ń lọ ti ṣe òye gbọ́mọ̀ òtún wọlé òtún òbí oláwọn màpá ẹmẹ́sàlájí mi náà wà gbémi òtún oláwọn tupá bẹ́sàlá náà wà jíbe mi sálá náà wà jí kúrò yí ẹwọ wọn ní ẹ̀kẹ́ ní ẹ̀yẹ kúrò yí náà na gwalgwama ya ke kurgiya sai dai da jini daya babu da na yi rijiya ba da ya ke kurgiya eke sun kurgi babu idewo babu wani da mini kataro ka saki ti ba wani ciwo waga agade kataba wani ciwo eh ya ete lukotie emete dumatie tɔyɛlɛ butu lobe kati anabi ga salla na waje bedroom ya wa wannan ga tsogwa gabanin ku lada ga salla na waje falo na lada ya salla falo ma uga ya jamfa lada salla jamfa ya uga ya masallaci ya fuye lada salla masallaci ya fuye ma uga salla na waje jago bege lada wai wazan kashe ba ke ga wai ji to wai lada ga lo masallaci da ji sallama bai ba waji sallo amma ga ga bai wai zini ba da ja ga jiki ma haka ka atan na ku nisan aku eh ban da ruwa ya wuce wa buyutu wunna khairun la wunna kata ta kwaji na ga ji sallah fina annabi bu je ga ya alkhair na ju bana da kuma amma wale ga ba je kai ba o ga ji sallah kata mi so a a a mi fu ya ya a ga ji ba je ji sallah bo amma da tsano wa ga ji shehu da wani sau lokaci ne na waiwa na dabe wayani wọ́n máa ń dé tirẹ̀ nínú àwọn aláìwò náà kéèjì náà bòjé wá ní ẹni máa ké náà aláìwò á sẹ́wọ̀ ẹ̀lẹ́ fún kéèjì tirẹ̀ jọ ọwọ́ èyí wọ̀n ya nà máa kẹ́rì n'oge tó ní òkè é wọ́n á ju wọ́n yìí ń lọ́tí sáà jọ àgbàmọ̀ sálà nìyà làjì náà sálà náà sálà. ń gbàdọ̀ náà àwọn amma da na yawun ya shigo eh kawo na wasu mai wani na wace ga waje wazi na zai sawo we zai wawon we ẹ̀fọ́ ní dáwọn náà wájú wazi na ní wọ́n wú láńdọ̀mọdé náà wọ́n ti ráyè òfin àti ìwé mẹ́lẹ́ ìtagbọ́dọ̀ náà wà yáyá tí wọ́n wá yí lè kágbé

ọmọdé ọmọ ẹ̀wọ̀n àmọ́ gbọ́mọ̀ wọn láyà òtí gbọ́mọ̀ ti káwú tún bẹ́ láti káwú tún la méje gánà tí è tí wíyá mẹ́rin àmọ́ tó ẹ̀jẹ̀ lórí gẹ́gẹ́ súná àgẹ́gà ndọ́ndọ̀ ní méje ti tún gan kájà kọ́ mọ́ wá mi dà torí káàdé ń gún kìíní ọ̀dà àmẹ́kẹ́ tó jí àná kéwé wọ́n ma yẹn máa sábà náà wọ́n àdánwó yẹn ẹgbẹ́ lókàtí ina awwala ma yuhasabu bi al-'abdu yawm al-qiyamah as kawo ga jibaran je gbur suwo yana kawai akan shi le tuwo bona sallah ayi salat sallah oga je ageneke kpata odina je lesine yobe be kpata na chuya waye ni fasada sallah magani ajuluje azuyuluje kai agaga tawidiya tawidiya ga je sallah ja sallah ga je nene ke kpata ga ibadu mini arkanin islam nuluje sallah o magia akwa alanna ba ta abisin na labe ga an ji landoci an ji annabi ga yin landoci wai fi yanzu ne ramadan ume lato aji no ume lazo kawo amma wai ni sallah ga gini nu ga jikiwo amma ga gini ne wanda ci an ji an jigi zai je jigi ba ba ne ga jini cinan wọ́n tẹ́ pé bàbá jí ná dàbí bàbá jí ná ẹ̀wọ̀n tí bí àti ya wọn bá yẹ mọ́ fárí gan káwọn yìí ká dára àwọn tẹ́ kékeré ní mọ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n nẹ́nẹ́ wọ́n bá yẹ ní wọn dà tí ìṣìnà gan ẹ̀wọ̀n nẹ́nẹ́ mọ́ ẹ̀wọ̀n mi o làkúkẹ́ nílò ọ̀nà bẹ̀wọ̀n náà dẹ́ o nígbà bẹ̀wọ̀n yẹn dẹ́ o ó kẹ́ adịghị adị ebe anyị ji mi na-eji uwe ya na etu ọnụ ẹ̀kánlẹ́sí àlìkálẹ́bù ìjìnlẹ̀ àti àlìsáàfì jí àdáfà ẹ̀wọ̀n nínú láwùsọ̀ púpọ̀ ẹ̀rọ lójò ẹbá mọ̀ fàárí oúnjẹ apá ẹ̀wọ̀n nínú láwùsọ̀ púpọ̀ ẹ̀rọ ẹbá mọ̀ fàárí oún ẹ̀jọ́ apá ẹ̀wọ̀n nínú wá nínú ẹni sọ púpọ̀ ẹ̀jọ́ ogúntún kátà tí wọn náà ní nàá ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ bá bàtí. ewere ekele yana ko beja annama ne gangan wuya wani nan gaje gabe ki yana ga ba beja annama ne sallan na ga wai ja da nan sallan na ga yi kan ga wai tatuyo na sallan na ga yi kan ga wai lilikiyo na sallan na ga yi kan ga wai dato na kan ga wai sọ́ọ̀ṣì rẹ́tò yéé bá gínéjẹ egbò tó sọ̀kọ́ lọ́nà yéé bá egbò yẹn sọ̀kọ́ òun náà ẹgbà táwà ní kó mọ́ ẹgbà sọ́dà mọ́ náà. lanansuru rusulana zane ji tutuna to zane ji boto asuba zuma abuna ya zabe ya gwe ya bajire ya gojiya to zijo wallazina amanu be da naja imanu ji be tutin na jina kami kicho fili hayatin dunya kami na fijo imanu ga yi jina ite ba qur'anu ya ya imanu kama yeso son jijina ya kyatu lajin lugwa ya le lajin lugwa ya wace lajin lugwa ya ke wace yau ya ke wa alkur'an ji sako ga waje ya taimako wala yan tsoron nan la'u ko sako ga waga tun mi ba wa jira wa ba mi jira waga tun mi gwajiya wa ya wato ba mi jira amma waga ba mi jire na gwajiya wa ọmọ àbójúre ọmọ ọ̀gá lẹ́yìn gàmbọ́n ni mẹ́jì wá zọ ọ́nà mọ́ àlífà méjì túnmí ọ màálìmù méjì túnmí ọ tòwé ní wọ́nà tòmí ní jiná tó pàdé òkò yìí o ngó ládẹ́ fìtẹ́ wọn ẹ̀hún pàdé lò yìí ẹ̀yà jì lóko àtúpa ládẹ́ fìtẹ́ wọlé gánwó ìlà túpa tí kàzá nyẹ́wò tẹ́ mú wọ́n tó pàdé òkò wù. wọ́n tó pa lájíkì tó ń gbáhùn bá ké alimu gẹ́gẹ́ jù àmẹ́mìgá aláàlímọ̀ olùmùtà alìmù ṣẹ̀rì ìkárí ilẹ̀ àjà lànà ìwú kàtún náà tó dáná wọn ilá kàtún bẹ ní ẹ̀wà ń yí náà á gbọdọ̀ ṣìgẹ́ ìbálá àdábọ̀ bẹ̀dẹ̀ máa ń wá àrẹ̀jì bẹ́ wò ó zànà yìí àìjíwáàzì nà gánà oye hadisi imam tirmidhi ko wani bai imamu abu dawud man istama ma nistama ila ayati min, min kitabillahi kutiba lahu hasanatun mudha'af wa man talaha kanat lahu nuran yawm al-qiyamah hadisi abu dawud hadisi imam tirmidhi amagana ifina wanyiyo zandondo ga wawiwo aya nini mini aya jinya alqur'ano kutiba lahu hasanatun mudha'afa akala dayu nyetu wangi wangi wangi akiga utute tidojo sabe je gato zanan wo na dauna wa mantala ha. zanaga de ba na kyakya a yawon yau annabi ga kanati lahunu ran yau ma nga ote ga ba shi le da alikiyami o ba shi ko tiri ƙura'anu nnana nwunye gbada ana yau ga aje lada na ga tolefi yau ma ga aje toothlight na ga ra pasirantu kini yeje le baabon nene yeje nene to nana to je baabon nene je na emaye laaji emaye igidi emaye laasere emaye lozan ma ba me baantilale baantilare yi ga ŋutsa eti oloyin e laajo ŋutsi wa ti wolo zuko oloyin lojo e nga ma lo da wa ekutsi la nyege gala de abo ma ekitsi le de na mi o. na to dana na gadana kana ga le to ajina aga ga to ajilo lo sokodo kanga wa she na jo ala be ye ku laisa alaikum laisa alaikum ko junahu an tabe kabu gawa idan ga sokoyi apitɔ ahyɛ kpɛkpɛ kó gbangba wà á fẹ́ dùn wọn lẹ́yìn kó ayé bá níní wè wọ́n ti dẹ́bọ̀ ẹnu ẹ̀zàmọ́ dẹ́bọ̀ ẹ̀bà ẹ̀tìmọ̀ dẹ́bọ̀ ẹ̀lẹ́wò òṣèlú agúkí. ẹ̀zàmà tí yà fẹ́ bà ẹ̀pẹ́ nà tí yẹ má fúkú má wá di má fún jí. mẹ́ẹ̀tún àmẹ́yìn ní ọ̀. wa yau mai kumula shahadu in kallon jama'a ba so koga ne a jiye taimakon efo ne